إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run a àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sòhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa báàbù bayani kathrati turuqil khair ojúpọ̀nà tí a ti ń ṣàlàyé pípọ̀ tí àwọn ọ̀nà tá a ti lè fi máa ṣiṣẹ́ olóore bó ṣe pọ̀ tó. والحديث الرابع àdísì ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ ojúpọ̀nà yìí eléyìí tí ó ń ṣàlàyé fún wa àwọn ọ̀nà tí iṣẹ́ olóore tó pín sí tí a ò sì gbúdọ̀ fojú kéré ọ̀kankan ń bẹ kò síṣẹ́ eré kan tó kéré lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni iṣẹ́ ibi kan kò tóbi lọ́dọ̀ ọlọ́run téèyàn bá lè tọrọ àforíjì bẹ́ẹ̀ sì ni iṣẹ́ olóore kan ò kéré lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀sá gbọ́dọ̀ gbìyànjú pé bó o rí kan ṣe o gbọ́dọ̀ rí kan kí o sùn wọn sẹ́ẹ̀rì rẹ kó ba lè tẹ̀ wọn abẹ́lẹ́wọ̀n ọba allah subhanahu wa ta'ala kí o má ṣe kún wa lọ́wọ́ láti lè máa ṣiṣẹ́ dáadáa kí o sùn wọn sẹ́ẹ̀rì wa kó lè tẹ̀sùn wọn bẹ́ẹ̀ sì ni kí iṣẹ́ dáadáa wa kó lè máa pa àwọn ibi tá a kù sí rẹ́ anna nasan àwọn èèyàn kan qalu ya Rasulullah wọ́n ní èrè òjíṣẹ́ ọlọ́run wọ́n lọ bá anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn wùlọ àwọn ènìyàn náà a wípé hadithi yìí àfọwọ́ Abu al-Ghifari àwọn náà ni wọ́n tún gba hadithi wa anna nasan àwọn ènìyàn kan wọ́n lọ bá anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọ̀dọ̀ anabi kì í dá báwọn kan bá ṣe ń wá làwọn kan ó máa lọ kí lànàbì wa máa fi ń dá wọn lóhùn anabi èdè tíà fún wọn ànábì kì í di òògùn fún wọn kì í ṣe wípé ọṣẹ awọ́rò ọṣẹ ìtajà náà wá gbà lọ́wọ́ ànábì là ní tí wá gbà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run òun náà ni àlàyé ìtọ́sọ́nà lórí nǹkan tí wọ́n ó ṣe tí wọ́n fi rojú rí ọlọ́run ọba láyé àtijọ́ gbọdọ̀ kìyàmù eléyìí ni iṣẹ́ ẹni tó bá jẹ́ olùmọ̀ nínú ẹ̀sìn àwọn ènìyàn máa wá bá láti lè wá béèrè nípa àdájọ́ ẹ̀sìn láti lè wá bí léèrè pé kí ni nǹkan tá a ṣe tá a fi lè rojú rí ọlọ́run láyé bí àti níjọ́ gbẹ̀ndé alqiyama. qalu ya Rasulullah àwọn èèyàn wọ̀nyí ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run. ذهب أهل الدثور بالأجور عوان abọ̀rọ̀ أهل الدثور الدثور جمع دثر دثر بمعنى مال هو ló ń jẹ bẹ́ẹ̀ دثر owó هو أي أهل الأموال ذهب أهل الأموال ذهب أهل الدثور بالأجور ونرى وجيسي الله àwọn olówó àwọn ọlọ́rọ̀ àwọn tí wọ́n ní fún àlẹ́ ìkànnà wọ́n ti kó gbogbo ládàá lọ́tàn o wọn ò fi àyè ládàá kankan lẹ̀ fáwọn àmẹ̀kúnnù mọ́ yusalluna kama nusalli tó bá yẹ pé ní ti irun kíkí lárúpa fi jù wọ́n lọ àwọn náà ń kírun pé báwa náà ṣe ń kí wa yasumun kama nasum àwọn náà máa gbààwẹ̀ gẹ́gẹ́ bí àwa náà ṣe ń gbààwẹ̀ èyí tán tó fi ju àwa lọ wa yatasaddaquna bi fuduli amwalihim wọ́n tún máa ń ná àwọn èyí tó tún lékún nínú dúkìá wọn tí wọ́n bá jẹ tó bá ṣẹ́kù tí wọ́n ná tó ṣẹ́kù èyí tó ṣẹ́kù wọn a tún fi ṣètò lọ ṣùgbọ́n wa ń tá a nígi ò tí ì tó àwa tá a ní gbèrè ń ta ṣe pé yóò wá ṣẹ́kù lábala yìí wọ́n fi eléyìí jù wá lọ ní tìrun àjọ ni. Tirun, nítawẹ̀ àjọ ń gbàwẹ̀ ni ṣùgbọ́n àwọn tó wá ní nǹkan táwọn ò ní tí wọ́n bá jẹ wọn á tún jẹ yóò tún ṣẹ́kù nínú tí wọ́n ní tó ṣẹ́kù yìí wọ́n tó fi ń ṣe tọ́lọ́hún nígbà tó ṣe pé àwa ń táwa ní kò tiẹ̀ tí ì tó wa bẹ̀rẹ̀ ta ṣe pé yóò ṣẹ́kù. kọ́ọ̀lù anábìwá fún wọn lẹ́sìn sallallahu alayhi wa alihi wa anabi ni awalaysa qad ja'ala lakum ma tasaddaquna bi òjíṣẹ́ ọlọ́run ní ṣé àtiwá awalaysa qad ja'ala lakum ma tasaddaquna bi òjíṣẹ́ ọlọ́run ní ṣé ọlọ́run ò ti aṣe fẹ́yìn náà ni sọlọ́run ò ni ma tasaddaquna bi ìtẹ́yìn náà lè máa fi ṣe ìtọrẹ àánú kìí sowó nìkan lèyàn fi máa ń ṣe sọ́dákọ àwọn nǹkan mí bẹ tẹ́yìn náà lè máa fi ṣe ìtọrẹ àánú òjíṣẹ́ ọlọ́run inna bi kulli tasbihatin sọ́dákọ òjíṣẹ́ ọlọ́run ọba ní gbogbo subhanallah subhanallah subhanallah tẹ́ẹ̀ bá ń ṣe pátá sọ́dákọ ipò ìtọrẹ àánú náà ló wà lọ́dọ̀ Ọlọ́run gbígbà tẹ́ ẹ̀ ń sí sọ́dákọ̀ náà. wa kullu tahmidatin sọ́dákọ̀ gbogbo alhamdulillah alhamdulillah alhamdulillah tẹ́yìn náà ń ṣeun sọ́dákọ̀ náà ni. wa kullu tahlilatin sọ́dákọ̀ gbogbo la ilaha illallah la ilaha illallah tẹ́yìn ṣe pátá sọdọkọ náà ni wa amurun bil ma'ruf sọdọkọ ìpàṣẹ dáadáa kápá àwọn èèyàn láṣẹ dáadáa sọdọkọ náà ni bó tiẹ̀ fowó ṣe ọfi ẹnu ọ̀rọ̀ ẹnu orí ń tó dáa ó pé ọmọlàkejì sí i ń tó dáa al ma'ruf aqlan wa shari'an. ntó dáa tá a bá gbé itogbu làákà ètò wa náà mọ̀ ah, ntó dáa lélẹ̀ òun ṣe ó tún pe àwọn èèyàn sí bákan náà nǹkan tó dáa nínú ẹ̀sìn tọ́lọ́hún ọba faramá tójúṣe ọlọ́hún ọba tó pè wá sí díẹ̀ ma'rufu shar'an nìyẹn òun ṣe ó tún pe àwọn èèyàn náà tó da ní tilẹ̀ akáyè gbogbo aná làmọ́ àwọn ọ̀rọ̀ tó dáa ò ń sọ ó tún ń kọ́ àwọn èèyàn kan máa sọ̀rọ̀ tó dáa ìwà tó dáa ò ń wù ó tún ń pe àwọn èèyàn náà síbi ìwà tó dáa ìrìn tó dáa ló ń rìn ò ń pa àwọn èèyàn síbi ìrìn tó dáa gbogbo eléyìí téèyàn bá lè máa ṣe náà sọ́dá kọ́ náà ni kódà bó o bá rówó ṣètọrẹ àánú wọn ò máa kọ àkọọ́lẹ̀ sọ́dá kọ́ fún ọ wa nahyun anil munkar kéèyàn ó sì kọ̀ kakọ ìbàjẹ́ yálà ntọ́ ń jẹ́ bàjẹ́ nínú làákàyè tá a bá gbé sínú làákàyè tí làákàyè wa fi hàn wá pé bàjẹ́ ni ká má ṣe ká sì máa kọ̀ fáwọn èèyàn náà alimunkar ìbàjẹ́ nínú ẹ̀sìn tọ́lọ́wọ́n bá pè ní bàjẹ́ tánàbí sì lé wa jìnnà sí ká jìnnà sí ká sì máa sọ fáwọn èèyàn náà kún ó o alifitar asalima wa shari'at alhakima. n ta n pè ní alimunkar. Al òun náà ni nǹkan tó ṣe wípé làákàyè ẹni tó pé ní làákàyè làákàyè tó lálàáfíà ó jẹ́ káwa náà ó mọ̀ wípé nǹkan yìí ò dáa irú àwọn nǹkan bẹ́ẹ̀ àpò yẹ ká máa ṣe lápèjúwe ẹni tó ń wọ ṣòkòtò tí ṣòkòtò ń jábọ́ nídìí ẹ̀ làákàyè wa sọ fún wa pé kò dáa ká má ṣe ká sì máa sọ fáwọn èèyàn náà pé kò dáa ọkùnrin tó ń lu etí tó ń fi etí etí tó ń dirun làákàyè náà sọ fún wa pé kò dáa ká má ṣe ká sì máa sọ fún ẹni tó ń ṣe pé ní tó ń ṣe ò dáa àpèjúwe méjì péré nìyẹn nínú àwọn nǹkan tó ṣe pé làákàyè náà sọ fún wa pé ò dáa àìwá mọ iye àwọn nǹkan tó pọ̀ láwùjọ táwọn èèyàn ń ṣe tó yẹ pé tá a bá tiẹ̀ tí ì wo ṣẹ́rẹ́ òfin ẹ̀sìn kakọ́ wò ó pẹ̀lú làákàyè tọ́lọ́run fún àwa náà a ó rí i pé làákàyè wa náà yóò lòdì sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni tó ń pè ní alimunka kéèyàn wa máa kọ ìbàjẹ́ fáwọn ènìyàn eléyìí nínú iṣẹ́ sọ́dákọ̀ náà iṣẹ́ àṣegbọ́rẹ́ ni wàfẹ́ bódìí ahadikum sọ́dákọ̀ òṣìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam. ó tún fi kún wípé ẹ̀yin tẹ́ ẹ ní òṣòwò lọ́wọ́ yìí tẹ́ ẹ lè máa fi ṣe kọ̀ síbẹ̀ níyàwó ńlé wọn ni bẹ́ẹ̀ nígbà tẹ́ bá níyàwó ńlé sáàní tó bá wáyé láàrin yín àti ìyàwó yín náà ni wọ́n àkọọ́lẹ̀ ládàálẹ̀ fún yín. wàá bọ̀rọ̀ débẹ̀ àwọn èèyàn yìí wá ní ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ayati ahaduna shahwata wa yakunu lahu fiha ajr wọ́n ní eré òjíṣẹ́ ọlọ́run ǹjẹ́ ẹnìkan kan nínú wa sáà lè máa ṣe nǹkan ìgbádùn ara tara wa adùn ara wa kó jẹ́ pé fáǹfààní ara wa là ń ṣe nǹkan yẹn fún tí ládàá ó sì tún máa bẹ fún wa lérí ẹ̀ àwọn ògbóyìn rí o tí èsì pa nkírun tí èsì gbogbo ìta ti ń bá bọ̀ látàárọ̀ tó o ti ń sọ a rí wípé ìyẹn ní í ṣe pẹ̀lú ìjọsìn ṣùgbọ́n lẹ́yìn tó tún wá sọ yìí àwa là ń ìgbádùn ara tiwa òní sẹ́sàn tún lè wà ń bẹ̀ fún ni bí kọ́ọ̀l anabi fún wa lẹ́sìn sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ara'aytum law wada'aha fi haramin akana alayhi fiha wizrun òjíṣẹ́ ọlọ́run ọba ní bẹ́ẹ̀ là á bí ni tó bá lọ jẹ́ wípé àrùn àìtù ẹ̀ wá rí ni lọ́wọ́ ọ̀dọ́ àhàfi haram tí ẹnìkan nínú yín tá a ní kẹ́ ẹ bá ṣe ìtẹ́ gbàládà yìí tó bá do jẹ́pọ́ náà haramu lẹ gbà ṣe ọ̀nà tí ò lẹ́tọ̀ lẹ gbà ṣe nǹkan náà àkàrà alẹ́ ìfi awúsí ṣé kò ní ṣẹ́ṣẹ̀ ń bẹ̀ àwọn yẹn náà rò pé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ fẹ́kẹ̀dẹ̀ àlèkè òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni idha wada'aha fil halal tó bá ti jẹ́ pé ọ̀nà halal náà ló gbà ṣe ní tó fi mú kọjá pé lọ́nà haram ẹ̀ṣẹ̀ ó wà ń bẹ̀ tó bá ti jọ́nà halal kana lahu ajru onítọ̀hún ó lẹ́sàn lórí ẹ̀ náà rawahu muslim afáwa muslim ni wọ́n gba hadith náà wá hadith yìí àwọn ẹ̀kọ́ tí ó pọ̀ ó ń bẹ nínú ẹ̀ àwọn wo làwọn èèyàn tí wọ́n lọ bá nabi sallallahu alayhi wa sallam hum fuqara'ul muhajirin hẹ́n al-fuqara'u muhajirin àwọn tí wọ́n jẹ́ aláìní nínú àwọn ará Makka tí wọ́n ṣe hijira wá sílùú Madina torí pé ogun tí wọ́n ní wọ́n ti fi sílẹ̀ sí Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí wọ́n padà dé Madina wọ́n wà nípò aláìní wọ́n wá máa ń nífẹ̀ẹ́ kan ṣe tọ́lọ̀ nínú ẹ̀kọ́ tá a rí mú bẹ́ẹ̀ òun ni wípé wọ́n fẹ́ máa ń ṣe alápàǹtètè níbi iṣẹ́ olóore kì í wù wọ́n káwọn ó gbẹ̀yìn níbi iṣẹ́ olóore ló fi jẹ́ wípé ibi téèyàn ti máa ń ṣe alápàǹtètè téèyàn ti máa ń ṣe mi ò ní gbà kó jù mí òun náà ní ibi ojú ọ̀nà tọ́lọ̀ mo rí lágbádá kó ń ṣe nǹkan kan sìn tó jẹ́ nǹkan dáadáa nínú ẹ̀sìn ọlọ́run èmi náà gbúdọ̀ máa ronú pé èmi náà ó ṣe ṣerú nǹkan yẹn àbí kí n ṣe tó tún ju ti ẹ̀yìn lọ eléyìí jẹ́ ọ̀kan náà àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì kẹ́nìkọ̀ọ̀kan wa mú bàbá rí ẹnìkan tó ń ṣe dáadáa àbí tọ́lọ́run ọba fi ṣe kòǹgẹ́ lórí dáadáa kan nídìí ẹ̀sìn ọlọ́run kàkà tí àwa máa wòran àbá máa fi ṣẹlẹ́yà àwa náà gbọ́dọ̀ máa sáré bá a ṣe ṣe irú tí ń ṣeun àbí káwa náà ó ṣe tó tún ju ti ẹ̀yìn lọ kí nìyí tá a fi sọ eléyìí ìdí ni wípé àwọn tí wọn ò ní yìí wọ́n mọ̀ pé àwọn ò ní ṣùgbọ́n wọ́n ń àwọn tó ní wọ́n wò wọ́n wájú pé ah kí la fẹ́ sọ pé àwọn yìí ní ìsìn báyìí tó bá pé tìrún kíkí bá a ṣe ń kírun làwọn náà ń kírun bá a ṣe ń gbààwẹ̀ náà làwọn náà ń gbààwẹ̀ àwọn tún lówó wọ́n tún ná nínú tó lọ́n fún wọn sójú ọ̀nà lọ so èyí tí wọ́n sọ yẹn laysa min babil hasad innama dhalika min babil ghibta kì í ṣe pé kèéta ni wọ́n fi sọ̀rọ̀ yẹn kì í ṣe pé wọ́n ṣe kèéta wọn ṣùgbọ́n wọ́n sọ ọ́ nísọ pé à ń jowú wọn yàtọ̀ ń bẹ láàrin pé à ń ṣe kèéta àti à ń ṣe kíni o à ń jowú pé ah, bá a ń kírun àjọ ń gbà tẹ́ pé a fifty fifty inú ládàá àwọn títí ní nǹkan míì tó tún fi ju tiwa lọ. hada atasabuqu fil ìjọjọ máa léra ẹni léré níbi dáadáa sùmọ́tà àbáwá àwùjọ wa lẹ́nu kò rí bẹ́ẹ̀ bá a bá ti rí pé ẹnìkan ní àwa tá a ní díẹ̀ ń a fi tiwa pamọ́ ẹlọ́ba ẹlọ́ba alágbájá abẹ́sìn kankan àti ìbílágbájá wà ń bẹ̀ ẹlọ́ba ẹbẹ́sìn kankan àwọn àtàmọ̀dé olóòlù ní òṣè ní òṣè àwọ̀ wà ní sìn kankan tiwa àwọn sọ̀hábà kọ́lọ́mọba kó bá a yọ́nú sí wọn àwọn èyí fẹ́ jókòó tẹ́tẹ́rẹ́ wọn èyí fẹ́ jẹ́ ní ẹ̀yìn níbi iṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala débi wípé wọ́n tún ń jowú àwọn tó ní. anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam aṣáájú rẹ̀ ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti kọ́ tọ́lọ́run sì tún tọ́ sọ́nà. ẹ rí wípé àtẹ́sílẹ̀ anabi fi. àwọn wọ̀nyí lọ́kàn balẹ̀ ànábì ó máa sọ fún wa pé à ẹ tàbí ni ẹ má lò lọ ànábì ò sọ anabi sọ àwọn nǹkan kọ̀ọ̀kan náà fún àwọn tí ò ní kọ́kàn wọn náà lè balẹ̀ wípé béèyàn ò bá lówó lọ́wọ́ téèyàn ò fi sọ́dá kọ̀ nǹkan míì náà ń bẹ tọ́lọ̀ ń fi rọ̀ ọ́ lọ́rùn tó o lè ṣe nítorí wípé ẹni tó yẹ pé wà tó ní díẹ̀ ó ṣe ìyẹn ni ẹ̀rí pé tó bá ní jù bá náà lọ yóò ṣe ẹni tó yẹ pé kò rówó fi sọ́dákọ̀ ẹnu ló fi ṣe ìrìn ẹsẹ̀ ló fi ṣe ara ló fi ṣe ìyẹn ni dẹ̀líìlù pé tó bá ní owó lọ́wọ́ náà yóò ṣe. abẹ́kọ̀lé ọlọ́run wọn á ní kó kálukú máa dáwó àyàn bá ń gbówó kalẹ̀ ẹnìkan bá jí débẹ̀ nísà ń sọ jígà ń ni omi mélòó náà ni ìdìgbà omi dúrọ́ọ̀mù mẹ́ta ni ó ti jí débẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí lọ pọn dẹ̀líìlù ni wípé tó bá ló lọ́ọ́ gan ó súnmọ́ kó gbowó tó ju gbogbo tàwọn tó wà ń lẹ̀yìn lọ ntò náà ní lòun náà ìṣesí yìí òun ló yẹ wà lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ wa ìròrí àwọn ènìyàn ni wípé tó ti dọ̀rọ̀ ìṣiṣẹ́ ọlọ́run á ṣàfihàn sọ́dọ̀ àwọn tó bá ní nìkan ẹ lọ bá lágbájá ẹ lọ bá tàmàdò ẹ lọ bá wọn báyìí bẹ́ẹ̀ sì ni one naira tiẹ̀ náà tó bá kún ó fi lékún náà ni kò dínkù àwọn sọ̀hábà pàápàá jùlọ àwọn tí wọ́n lọ bójúṣe ọlọ́wọ́n báyìí òjíṣẹ́ ọlọ́run wá fi wọ́n lọ́kàn balẹ̀ wípé àwọn nǹkan kọ̀ọ̀kan náà ń bẹ tẹ́yìn náà ń ṣe tó ṣe wípé wọ́n máa kọ àkọọ́lẹ̀ sọ́dákọ̀ fún yín eléyìí nínú ẹ̀kọ́ tá a rí kọ́ lára anabi sallallahu alayhi wa sallam ni tó o bá jó lórí oríṣiríṣi àwọn èèyàn ni ó wà ń bẹ tó o bá jó lùkọ́ oríṣiríṣi àwọn èèyàn ni ó wà náà ọmọ akẹ́kọ̀ọ́ ó rẹ̀ ni tó pé nílà akáyì ó rẹ̀ ni tó yẹ pé ìlàjì pípé ni tiẹ̀ ó tiẹ̀ rẹ̀ ni tó yẹ wípé òun fọ́nú hmm? bó o wá lò ó ṣe ní ma kó bànújẹ́ bẹ́ẹ̀ ni tí òun ò ní làákàyè ní a, ah, à bó ti mà kó lè yí ọ fọ́nú bí subhanahu pé la kódà òun gan lóòtú máa fi lọ́kàn balẹ̀ pé à ah, ó ti ń yí ọ náà díẹ̀díẹ̀ ìwọ náà ń gbìyànjú ó ti ó rí i pé ìwọ náà ti mà bá láti lè ṣàjẹ láti tẹ́sílẹ̀ fóun náà ìgbà tí àwọn wọ̀nyí wá bá anabi sọlá àṣẹ anabi ọ̀sọ́ máa wí à ah, kílẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ àwọn òní táìmù tí àwọn olówó làwa ní bá sọ̀rọ̀ láà anábì ní à ah, ẹ̀yin ẹ̀ má rò bẹ́ẹ̀ ẹ̀yin náà ní tẹ́yin náà ń ṣe subhanallah ẹ wo ẹ̀kọ́ lára anábì sallallahu alaihi wasallam ìwọ wá fira rẹ sípò ńtọ́ bá wà ń bẹ̀ ńjọ́ náà òbínú tiẹ̀ náà ó ṣe dùn torí nǹkan bá lọ́wọ́jú anábì sallallahu alaihi ni pé ah, bó ní tiwa ṣe wá jẹ́ subhanallah lẹ́sìn fi rí lẹ́ni nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń gbọ́ láwùjọ tí máa ń túmọ̀ pé ẹ̀sìn Islam kò yí ọ̀gọ̀ọ̀rọ̀ àwa tá ń pàpè mọ́ra Islam pé ò ní lọ́wọ́ ìyẹn ò sọ pé kọ́ ọmọ kẹ́kọ́ ọmọ sọ pé bẹ́ẹ̀ lọ́n ṣàbòsí fún ọ pé ò lówó lọ́wọ́ ìyẹn ò sọ pé lọ́wọ́n bá ṣèkà fún ọ lẹ́ẹ̀fì máa rí ọ̀pọ̀lọpọ̀ orin àwọn tó ń pera àwọn lólórin ẹ̀sìn tó láwọn ń kọrin ẹ̀sìn ìmú ẹ̀ pé ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ Dangote ò lórí méjì kí ni wúrà ti rà tiyẹn ṣe nǹkan mi bẹ tí Dangote ò rí ṣe tí wọ́n sì ń rí ṣe nínú àwọn iṣẹ́ ìjọsìn èwo ni ṣe ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ ṣe wá àti ẹjọ́jọ́ plan ẹ̀ ní àbúrò ọ̀rọ̀ dìdìrín wo ni ẹ̀ sọ fọlọ́run kó kò yẹ kó rí bẹ́ẹ̀ subhanallah su'ul adab ma'allah subhanahu wa ta'ala tẹ́ bá sì gbọ́ album wọn ni àwọn akọrin ẹ̀sìn ṣé ń tẹ́sí òye ló kọrin ẹ̀sìn àkídà òye bí ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ níwájú ta ni láàmú akébàlè hókùnmé ọ̀rọ̀ ọlọ́run kọjá pé nìkan kọ́mẹ́ǹtì lérí ẹ̀ lórí ní tọ́ba ṣe ńlẹ́ fi lè mọ̀ wípé àwọn aláìlẹ́kọ̀ọ́ gbá aláìmọ̀kan gbogbo àwọn tẹ́ ń gbórin wọn káàkiri yẹn. anabi sallallahu alayhi wa sallam alábìjọ kó yé wọn wípé tẹ́ ẹ bá ń sọ pé àwọn olówó ń ṣe lé wọn ń ṣe ẹ̀yin náà láwọn èyí tẹ́yin náà ń ṣe anábì sọ yẹn tẹ́sílẹ̀yẹ̀tàn lọ láti lè console wọn láti fún wọn ní àyàbalẹ̀ kódà nínú tánàbí sallallahu alaihi wasallam tún ṣe ń bì ń táwọn gan ò tiẹ̀ ro kàn sí pé èyí ó tún máa gbalẹ̀ ádá ń bẹ̀ anábì tó pa kéèsì wọn sí anábì pa kéèsì wọn sí so nínú ẹ̀kọ́ tá a wá rí mú bí yìí bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ pàtàkì iṣẹ́ olóore là ń sọ hadith yìí náà tún jẹ́ delil ẹ̀rí lórí taharimi zina wà bayani ismihi ismi zina àlàyé lórí ẹ̀ṣẹ̀ tó ń bẹ níbi ìwà àgbèrè ìwà zina ìwà panṣágà tó bá ti lè jẹ́ pé ẹni tó ṣe lọ́nà ẹ̀tọ́ kí ni túmọ̀ ọ̀nà ẹ̀tọ́ òun náà ni ẹni tó ní ìtakókò yìgì lélẹ́rí lóbìnrin intaha àyàfi ma malakati yaminuk ẹni tó ní ìtakókò yìgì lélẹ́rí lóbìnrin kì í ṣe ẹni tó sọ wípé afẹ́fẹ́ ra o wọ́n ti mọ̀ mí lé wọn fún kínní wọ́n mọ̀ ọ́ síta ni. Aso ń ranù wọ́n ti mọ̀ ń lé wọn ńgbà yẹn wọn kọ́ yàtọ̀ ń bẹ láàrin khitiba àti akudunika ọ̀rọ̀ tí kọ̀rọ̀ wọ́n ti lọ ń ṣe wíkẹ́ndì ilé ẹ̀ aláìní tìjú wọn ò ní bí ẹ lágbájá ńkọ́ à ọmọ ti lọ ọ̀dọ̀ làásì à àti gbawó àtàná ló ti lọ. njẹ́ òní ẹ̀wà adé ọlọ́run ó jìrì láàárọ̀ monday subhanallah nígbà bá wa wọlé ọkọ nga tán ó ti dẹni àbùkù wọn wá mú dé wọn wá ní wọlé wọn wá ń tijú àyàn ló dé wo ni òyìnbó ọmọ wá bí wo ni nítorí àwọn bomi wọn ò ní wọlé àyàn nínú ẹ̀kọ́ tá a kọ́ òun náà ní wípé gbogbo àwọn nǹkan tó jọ mọ́ alistimta ìgbádùn ara ẹni láàrin ọkùnrin àtobìnrin ìtakókò yìgì nìkan ló lè sọ́dẹ̀ tán tí o bá ti sí ìtakókò yìgì ń bẹ zina ni kódà kẹ́ ẹ bímọ fúnra yín ẹlòmíràn wà láwọn fẹ́ ṣèyàwó. níjọ́ tán bá ń ta kókó tán bá láwọn ń ṣe ìyàwó ikùn ìyàwó ikùn rẹ̀ ó ti ga tó báyìí kó jẹ́ kejì gan ni ó irú ìgbéyàwó lè wọ́n ìgbéyàwó gẹ́gẹ́ bí ẹni tí fẹ́ ṣe ìdánwò. wọ́n wá ní òun fẹ́ ṣe exam bóyá ssc lọ́fẹ́ ṣe ni ọdún tó sì fẹ́ ṣe òun ọdún náà lọ́fẹ́ ṣe so ṣe àwọn ṣe wọ́n ti wá parí exam wọ́n wá ṣe lọ ilé ìwé pé ẹ̀jọ̀ òun fẹ́ gba fọ́ọ̀mù na fọ́ọ̀mù èwo pé exam ọdún yìí náà ah, wọ́n ti ṣe tán ẹ̀ ọ̀ṣájú wọn wá fọ́ọ̀mù kí ni ìwúlò fọ́ọ̀mù tó fẹ́ gbà. bẹ́ẹ̀ náà tó ti fọmọ obìnrin tó ti lóyún ẹ̀wà lẹ̀ fẹ́ ìgbéyàwó èwo nìyẹn o ṣètọ́mọ ti délẹ̀ ní mà ìgbéyẹ̀yẹ́ ọ nìyẹn nínú ọ̀rọ̀ tí a kà arígbọ́yé ń bẹ̀ wípé gbogbo bẹ lábẹ́ ìbínú ọlọ́run títí tí wọ́n fi jáwọ́ ń bẹ̀ tí wọ́n fi túbà gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ẹni tó bá rìn lọ́nà tó tọ́ yóò máa gbà láàdá lọ́dọ̀ ọlọ́run kódà anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ní tó fi dórí oúnjẹ òkèlè oúnjẹ kan báyìí tọkùnrin gbé sẹ́nu ìyàwó rẹ̀ báyìí ìyàwó halali rẹ̀ wọ́n tún máa kọ́ sọ́dá kọlẹ̀ fún un. ó bu pèlè oúnjẹ kọ́nanu wọn ò ní kẹ́ ẹ ṣe ń ta o ẹgbẹ́ bí àwọn ọwọ́ láàrin gbogbo èèyàn wọn á fi kéèkì wọn náà wà á nà láàlá àìnítìjú nìyẹn àìnítìjú nìyẹn ẹ lọ ṣèyún inú ilé àfẹ́ rí yẹn tó bá ti jẹ́ lọ́nà ti halal tí yóò ṣe lórí ìsìnà rárá dáadáa ń bá ká o bó o bá ṣèyún lórí ìsìnà ìyá rẹ ó tó fi pọ̀ ni ẹ wò sí ọlọ́run akudu nìka ọsọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan dòre mọ́yàn lọ́wọ́ ló fi jẹ́ pé èèyàn gbúdọ̀ ṣe sùúrù gbogbo bó ti wulẹ̀ kọ́ máa lọ́jà yìí tó ṣe sòrò kó o rí akídùn ṣe gbogbo akídùn láàrin ìṣẹ́jú mẹ́wàá ó ti parí tọ́ba bọ́ sọ́wọ́ àwọn rátirátí o <laughs> láàrin ìṣẹ́jú mẹ́wàá òwò ẹ̀ ti parí so idan àwọn olùmọ̀ wọ́n máa ń lo hadith yìí láti fi ṣe ẹ̀rí lórí jawazu alqiyas ṣe àmọ́ pé masọ́rìrù tẹ̀sírẹ̀ awùlẹ̀ àdìlẹ́tù àṣẹ̀ríyà mẹ́rin ló gbajúmọ̀ lẹ́nu papọ̀ lé lórí alkitab asunna alijima walkiyas so wọ́n wá ní kí ni ẹ̀rí lórí ọ̀rọ̀ kiyas arẹ́rì ti kitab ọ̀sọ̀ àti wùlà wàtí rọ̀sọ̀ arẹ́rì ijima wàmán àwùjọ bí lẹ́nu ṣètò ọ̀rọ̀ ومن يشاكك الرسول ها ومن يشاكك الله ورسوله من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ثم نسله جهنم وساءت مصيره ويتبع غير سبيل المؤمنين سبيل المؤمنين هنا اجماع المؤمنين ثم من لوايا يعني، غبي ẹ̀rẹ̀ anabi sọ̀rọ̀ pé sallallahu alaihi wasallam anabi la tajtami ummati ala dalala ìyẹn ni ẹ̀rí rẹ̀ nínú súnà àwọn àlùmọ̀ mi ò ní panu pọ̀ lórí àná ṣùgbọ́n kìyàs kí ni dẹ̀líìlù tó wá lórí kìyàs àwọn àfáà máa ń mú àyà kan wá ní Qur'an láti ṣe dẹ̀líìlù wípé fa'atabiru ya ulil abisar fa'atabiru ya ulil abisar nínú suratul hashri pé ẹ wòye sí ẹ ṣe kìyàsí ẹ irú èyí tó ṣẹlẹ̀ náà tí irú ẹ̀ náà ló tún ṣẹlẹ̀ ẹ wòye sí bẹ́ẹ̀ nínú ẹ̀rí nínú súnà tá a máa fi ń ṣẹ̀rí kìyàs òun ni hadithi wọ́n ní bí ìgbà tó yẹ pé kìyàs lànàbí sallallahu alaihi wasallam lò láti lè fi mú dájọ́ ìjáde wípé wàfi bóde ahadikum sadaqa níbi sáà ní láàrin ọkọ àtìyàwó tó bá ń wáyé sọdakọ ni àwọn sàbí wọn bèrè sẹ́yìn tún lè jẹ́ sọ́dọ̀ akọ́ni anabi wa sọ pé naam anabi wa mú ọ lọ́nu kìyàs ara'aytum law wadaha fi haram akana alayhi fiha wizrun ẹ wọ nǹkan so àkùlẹ̀ ẹ kìyàsán tó bá lè jẹ́ pé lọ́nà halal náà ni tí wíṣírù tẹ̀sẹ̀ fi wà lórí ọ̀nà haramu tó bá jẹ́ ọ̀nà halal kí ni wà ń bẹ́ẹ̀ ádámù fún mọ̀lẹ́mú khalafa. àwọn àfáà máa ń lò yẹn láti fi ṣe tẹ̀lé ìlò pé anabi sallallahu alayhi wa sallam sanabi máa ń lo qiyas anabi náà máa ń lo qiyas sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn lórí abala bẹ́yìn ẹ̀sùn wọn aláyẹ̀ hàl níta fẹ́ fà ń bẹ̀ ni pé anabi sallallahu alayhi wa sallam nínú ẹ̀bùn tọ́lọ́n fòjìṣẹ́ ọlọ́run anabi máa ń lo convincing method láti fi báyàn sọ̀rọ̀ ẹ̀ uslub al-iqna uslubu al-iqna tó yẹ wípé ọwọ́ rẹ̀ gan ọjà bọ́ èèyàn sọ wípé ah, bó ni ọkùnrin ó ti súnmọ́ ìyàwó rẹ̀ tí ó tún gbà ládàá anábìrì pé kó máa ṣe olè mọ́tì tì yọ anábìrì ọ̀dà tó bá ṣe sìnà sọlẹ́sẹ̀ àgbọ̀ yẹn ìyàwó rẹ̀ kò ṣe sìnà nítorí lè mú lẹ́sẹ̀ lọ́nà àìtọ́ tó bá rìn lọ́nà àìtọ́ yóò ṣe kí ni o yóò ní ládàá so ó ti yé ó ti yé so bíi kọ́ máa sọ pé so ọmọ olórí ibú ah, olórí ibú ẹ̀mí àmọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ so ọmọ olórí ire ẹ̀ mọ ah, ìdákejì olórí olórí ọlọ́mọṣà olórí ibú ah, so nínú àwọn ọ̀nà téèyàn fi máa ń ṣàlàyé nǹkan ẹ̀rọ àwọn uslubu ta'lim ọ̀nà ìgbàkọ́nilẹ́kọ̀ọ́ téèyàn ó fi sún ẹni tó súnmọ́ ó fi ṣàlàyé ẹni tó jìnnà kí nǹkan yẹn bá lè yéèyàn anabi sallallahu alayhi wa sallam wal muallimul akbar anabi ni olùkọ́ tó ga jùlọ níbi ká kọ́yàn nìkan tí ó sì yéèyàn arákùnrin kan lọ bá anabi sallallahu alayhi wa sallam onírò òjíṣẹ́ ọlọ́run yọ̀ǹda fóun òun fẹ́ máa ṣe sìnà sáyọ̀ǹda yọ̀ǹda bó o sì jẹ́ pé gbogbo ẹ̀ lọ́rọ̀ níbi tó ní sìnà òun fẹ́ kó o fojú fò yẹn sáyọ̀ǹda ẹ̀ fóun anabi sallallahu alayhi wa sallam anabi ní sọ oníyà ọni bẹ́ẹ̀ ni oníyàwó bẹ́ẹ̀ ni ọlọ́mọbìnrin bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam anabi ní sọ ọfẹ bẹ́ẹ̀ kẹ́nìkan kọ́ ma kì í yẹ malẹ̀ ah wọ́n bẹ orí ẹ̀ ìyàwó ẹ̀ ńkọ́ ah láéláé ọmọ rẹ lóbìnrin ńkọ́ àwọn ah, ò tiẹ̀ lè gbà anabi bẹ́ẹ̀ ni bí wọn náà ṣe jẹun àwọn tó fẹ́ máa ṣe pẹ̀lú wọn bá ṣe jẹ́sẹ̀ nìkan náà nìyẹn ibi ò ṣe wù gbà wúwo ò ṣe lè gbà wọn àwọn yẹn náà àwọn náà ò lè gbà bó tilẹ̀ jẹ́ páyé ti bàjẹ́ ń sìn wọn bàbá mi ni pé kò sí ìdọ́kan wo òun ò ní kó má ní boyfriend kára máa ṣe hmm. bẹ́ẹ̀ tó bá dẹ̀ fún lóyún tí ò bá ti deny tòun ò lé gbà tí kò sí akulu selim gbogbo èyí tá à ń sọ yẹn lórí aklu selimu ni agbélé torí pé pé láyé ìsìn ni bùbá nàbì ṣe ń bè lọ́wọ́ ẹni yẹ pé ẹ ká máa bọ́ ọmọ àwọn ṣe ẹ kò sí problem <laughs> njẹ ó sọ ni ṣùgbọ́n láyé ìgbà ní aklu selimu wa so kọ́lọ́n wọlé àtọ́bí rẹ̀ kí ó ṣàánú wa nínú àwọn ọ̀nà téèyàn fi máa ń gé kọ́rọ̀ òye èèyàn ò ní kó mú èyí tó yé kó fi ṣàlàyé èyí tí ò yé nínú àwọn tá kọ́ látara anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam onílẹ̀yìí bákan náà munasaba láàrin hadith tá a kà yìí pẹ̀lú báàbù yìí òun náà ni wípé àṣẹ ojúpọ̀n náà ṣe olóore àsọpọ̀lọ kankan lóbi jẹ́ pé bó o bá tiẹ̀ rówó ṣe sọ́dákọ̀ subahana láì rẹ tó o bá ń ṣe sọ́dákọ̀ náà ni alihamudulilayi sọ́dákọ̀ náà ni la ilaha illallah sọ́dákọ̀ náà ni àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n hadithi yìí nínú rìwáyà mi nígbà táwọn olówó tí wọ́n tún gbọ́ pé subhanallah náà sọ́dákọ̀ láìláì ah, àwọn náà bá tún bẹ̀rẹ̀ wọ́n bá tún bẹ̀rẹ̀ sí tún ṣe subhanallah wọ́n tún ṣe mọ́ gbogbo ìtàn ṣe àwọn alẹ́ wọ́n bá tún rọ wọ́n tún lọ bá anabi anabi anabi wọ́n máa ti bẹ̀rẹ̀ wọ́n ti ti ṣe subhanallah náà wọ́n ti ti ṣe anabi ah. nítọ́ ẹgbàá fọlọ́hún ọlọ́hún ó máa gbé yín ga jura lọ so ẹ fi bẹ̀yẹn lẹ ẹ̀yẹn sá máa ṣe tá a ní kẹ́yìn náà máa ṣe so nínú ẹgbàá wa mi nínú hadith yìí hadith wo ẹlẹ́ẹ̀karùn-ún hadith rabi òun lè yí tá a kà wa ama alhadith alkhamis naam. ẹ̀ka mẹ́ẹ̀ kò sí báyìí ẹnìkan ẹnìkan. نعم لا تحقرن من المعروف شيئا ولا تلقى أخاك بوجه طلق وفي رواية بوجه طليق قسم به nínú ẹgbà wa hadith mi hadith ẹlẹ́ẹ̀karùn anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni la tahkiranna min al-ma'rufi shay'an òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní iṣẹ́ olóore dáadáa má fojú réènà dáadáa kankan bó ti wùlẹ̀ kó mọ́ má sọ pé eléyìí kéré má fojú réènà walaw an talqa akhaka biwajhin taliqin kódà kó o pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú tútújúká kó o tújúká kó o tú ara ká síyàn nínú iṣẹ́ olóore náà ni téèyàn ó gbà lálẹ́ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹnìkan bọ̀ wá bọ̀ pé ẹjọ́ sí lágbájá wà nílé <laughs> ó ti fẹ́ tọrọ owó náà ni lóde <laughs> wọ́n ní wá fún yín lówó ni ah, ok ọ̀yà mọ̀ wá <laughs> ojú wọn wà wálẹ̀ nísìnyí ṣùgbọ́n bó ṣe ń bọ̀ yẹn ó rò kó bọ́jọ́ tó wá gba nǹkan lọ́wọ́ òun ni gbà á kí ni ẹ kílódé kílódé kílódé àlá ẹ rẹ lómi tó bá ti rí ojú rí ó ti gbójókè laysa minal ma'ruf kì í ṣe nu iṣẹ́ kì í ṣe ara dáadáa ìwọ àti ìyàwó rẹ ẹ tutọ́ síra lójú kó tó jáde ọwọ́ adé ọ́fíìsì ankara mọ́ gbogbo àwọn tó wà lọ kí ló dé àwọn náà kó bọ̀ ni àbí wo ló dé ọwọ́ ankara mọ́ àwọn ẹ̀ ọ́fíìsì ó lè dàrú májò dàrú ọ̀gá saa sa ni ẹ e ma bí mi la transfer of aggression la bẹ̀wájú intolic èyí tó ń ṣe ọ̀hún ó gbé yẹn mi nínú iṣẹ́ olóore ni kò tújú ká kó padà ọmọ ìyá rẹ̀ eléyìí wà nínú àwọn nǹkan táwọn ka kúnlé ni ẹlòmíì pàápàá jùlọ bóyá àfa alẹ́ nítọ́ béèrè yìí níbo la ti wá àti kó lọ́nà àwọn àti wá àfẹ́ àwọn dà ẹ̀hẹ́n ṣé kò sí o àni káwọn sálámà sí i ni ẹ̀hẹ́n ṣé dandan ni ṣé dandan ni là ń kàn gbúrò yín náà pé kátà wà kí yín náà nígbà à ah, kí ni ẹ ṣe àdúgbò ẹ wá ṣe o là ànábì yìí ṣe báyẹn sálejò ó tùjú ká láti gbẹ nìyẹn kódà ń tẹ́ni yẹn bá wá ń gbà mí bó o bá ní ìtìjú káyẹ gan-an atiyatun thaniya bashashatul wajhi atiyatun thaniya wa bushra lisa'il kéèyàn tújú ká ẹni tó fẹ́ wá gba nǹkan tó wá tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ kódà kó o má rí nǹkan yẹn fún inú rẹ̀ ó dùn kó o lọ́dọ̀ rẹ̀ ah ọlọ́run ọba yóò bá a dó tì í ah tó yẹ kó wà ní àánú ọba gbìyànjú ọlọ́run ọba ó ra yẹn lọ́wọ́ inú rẹ̀ náà ó dùn ṣùgbọ́n ó dé ẹ̀túndé ẹ̀ òye ìjẹta àwọn kan wá bí kíní kan ẹ jọ ẹ lè kó bá mi kíní kan kankan ṣàgbà bẹ́ẹ̀ ni yẹn bá gbà ìbànújẹ́ ni ó bá kúrò bẹ́ẹ̀ ó fún lóòótọ́ ṣùgbọ́n ìbànújẹ́ ni ẹni yẹn bá kúrò bẹ́ẹ̀ bàṣẹ́ṣọ̀ tó lè wájú yìí tó tújú ká nínú àwọn iṣẹ́ olóore ló wà anabi alayhi wa sallam anabi ní ká má fi ojú na iṣẹ́ olóore kankan bó ti wulẹ̀ kó ma kódà bó ṣe pé òdo kó pàdé ọmọ àyá rẹ̀ pẹ̀lú ìtújúká eléyìí náà nínú iṣẹ́ olóore ni ó wà abiyọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kó fún wa ní iṣẹ́ olóore kó fún wa ṣe o kí o sì ràn wá lọ́wọ́ bi rahmatika ya arhamar rahimin ta'ala bẹ́ẹ̀ tá a wá ń sọ yìí o kì í ṣe ọlọ́mọ tújú kásìyàwó ń yàwó káàkiri o kì í ṣe tùmọ̀ tá à ń sọ nìyẹn o ọlẹ́jọ́ wọn o tó ti yé àfẹ́ lẹ́rìn so sàwa àǹbí sàwa ọkùnrin so ní gbogbo ẹ̀ ló lẹ́jọ́ wọn tó ti yé so kí ọlọ́run kí kó ṣàánú nìkankan wa subhanakallah wa bihamdika ṣe ń lọ ẹ̀ sọ̀rọ̀ tó.